ń ṣe ètò lọ́wọ́ ni wọ́n wọlé Alhaji King Saidi Sabalogun ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ Saidi Balogun ẹ dìde ẹ máa bọ̀ ẹ wá káwọn èèyàn wa Balogun Saidi Balogun apá kan Ìbàdàn apá kan Ìlọrin Balogun ọlọ́ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ẹ wá kí àwọn èèyàn. ẹ káàsán gbogbo ẹ̀yin èèyàn wa ẹni tó bá fẹ́ ṣe oríire inú ọdún ẹ̀ fún mi látẹ̀wọ́ ìdí àtẹwọ́ mi rè wọ́n lọ́mọ Ìbàdàn ni mí mo gbà ṣùgbọ́n Kwara nìyá mi sótán Kwara ló tọ́ mi mo máa ń sọ ń gbogbo bí àwọn ló ṣe bẹ̀ àwọn ni wọ́n ó jẹ́ ẹ̀ sì bá mi jẹ́ pẹ́ ẹ̀ àmírà inú mi dùn òbí rere pé mo wá bí dára sọ wà ń bẹ̀ ọ́n òun ló fi okùn sí mi lọ́rùn pé mo gbọ́dọ̀ débi dandan ṣùgbọ́n àmìrá èèyàn ni òbí rere ní agbára ọlọ́run ẹni bá fẹ́ ṣe oríire kò gbọ́dọ̀ mọ́ bá lọ́rin jà ìlú àlùbáríkà ni ìlú ayọ̀ ni mo ṣe sinimá kan lẹ̀ etí kẹta ìjọ tí mo ti ń ṣe sinimá tó kò sí ìtó tàtó olóríire ẹ bá mi fáwọn ọlọ́rin látẹ̀wọ́ ẹ ambassadọ̀ mi rèé. torí àwọn movie ambassador sẹ́ni tó dìbí ẹni táyé ṣe ó dúró kákẹ́kẹ́ bí àpò àlùbọ́sà ẹ bá wo oróró dún bí síkà òyìnbó kọjú sáwọn èèyàn jẹ́ kí wọ́n kó ọ jẹ. ẹ ṣe rí ambassador Saidi ó máa ń wá bẹ̀ lẹ́kọ̀ọ̀kan tẹ bá rí mi ta ti pàdé ó máa ń díjú tèmi lọ èní ó túra ẹ lẹ́ni kárí go. all right ladies and gentlemen i'm so happy to be here today afisco mi ò lè gbàgbé ẹ tí màá fi kú. ìwọ àti legend ìwọ ló kọ́kọ́ ta fíìmù mi ìwọ ló ta síkejì gbogbo ohun tí mo dì lẹ́nìí ẹ bá mi fún wọn láti ẹwọ́ wọn ní kú ní kékeré àfíṣkò dìde kan rí ẹ kò sí ẹni tí ó máa gbàgbọ́ pé mò ń wọ èkó gbàrà ẹni tó kọ́kọ́ ta sinimá mi legend dìde ó yá ẹ dìde ònà ẹ̀rí ó dàbí BRT èkó òun ló kọ́kọ́ ta sinimá tí a ṣe nílọrin èmi àti ládì African Tiger City Girls ẹni tó wá ta òjò òbùkún ṣìkejì àfíṣkò ni mo wá ní mò ń padà lọ sí Ìlọrin ó ní tó bá mọ̀ pé mo kú olú àlùbáríkà mo fẹ́ ká àlùbáríkà yẹn kó kárí mo kú olú ọrin mo di ẹja anú kànga mo wá lọ dẹja anú òkun sèkò àlùbáríkà lọrin ò ní parẹ́ o kí n tó kú o òbí rere mo fẹ́ fún ọ ládùúgbà kan Yusuf Ọlátúnjí kú Haruna Ọ̀ṣọ̀lá kú orin wọn ò kú sórí gbogbo orin tó ń kọ lénìí tó o bá kú tó yẹ pé in hundred years time ni ó kọ orin rẹ ò ní kú láéláé. àmín àmín. Ah. bí wọ́n ṣe ń gbórin ìyá aládùnkẹ́ mo ṣe bá yín o ẹ̀yin yín ti dáa torí lójú alóyin náà tún ṣe ń fi kó stégba fọ́ọ̀mù mi ojú òní tì yín my beautiful sister díẹ̀ bá mi dìde jàre àwọn èèyàn mọ̀ ọ́ ló ní wákà ẹ bá mi fún látẹ̀wọ́ tí n bá wọ̀ lọ́rin bí mi ò ṣe é dá sùn ọwọ́ rẹ̀ ló wà mi ò tú àṣírí rẹ̀ lójú ayé o ladies and gentlemen i'm so happy I'm so happy to be here today. Kí ni mo fẹ́ sọ o? Kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mọ́. Bẹ́ẹ̀ni, o ti try. Ó yá, tèmi yé mi, mo tẹ̀lé yìí lọ́rin lọ. Tèmi yé mi, mo tẹ̀lé yìí lọ́rin lọ. Tèmi yé mi, tèmi má yé mi. Tèmi yé mi, mo tẹ̀lé yìí lọ́rin. Ó yá. Tèmi yé mo tẹ̀lé yìí lọ́rin lọ. Láìláìlá làwùlá ìlà ìlà láìláìlá làwùlá ìlà. láìlá àwọn olórin èrè àsàlátù ló kàn gòmójú bí ẹni tó jẹ gbèsè létí orí sanwó orin bẹ lára rẹ̀ tí ń rẹkẹ. ladies and gentlemen thank you very much. ẹ jọ ẹ bá fún brother saheed balogun látẹwọ. ẹ bá ẹ fún wọn ní àtẹ́wọ́. ẹ sọ wọn ní àtẹ́wọ́. ọmọ balogun ọ̀gá ọ̀gá ẹ jọ ẹ jẹ́ ká dìde láàrin ìṣẹ́jú kan. fún fún isman anthem. Salu ala nabi yala kareem. My governor. We are Nigeria Islam. we are together to promote Islamic music in Nigeria. Worldwide is my Nigeria. Ọlọ́run ọba dàkún má jẹ́ kó bàjẹ́ Ọlọ́run o máa gbé wa ga. Àmàrà Ismail Nàìjíríà ọlọ́run ọba. Àdàgún má jẹ́ kó bàjẹ́ lọ́run wá gbé wa ga. Nàìjíríà ìlànà ọ̀kan ṣoṣo lolúwa. Olórogún kò lọ́ba kan jàlàjàlá lò. Kò mọ sẹ́lómìíràn mọ́ tó kọjá olúwa. Ẹgbẹ́ Ismail náà gbòde ẹ̀yìn yàrá mi. Sikiri níṣẹ́ àwa bẹ́ẹ̀ lásàlátù. kápá ọ̀pọ̀ ká sọ̀kan àkójọ dára fún wa. orin tó bá ti bẹ́ẹ̀ sì mú wọn fẹ́ ṣọ̀nà music. kojú màmá ṣe tiwa káró mú lélẹ̀. dákun mọ́dá ṣe àwa ló wà lára. kájọba mú àmọ̀ wọlé lálùjọ náà ìdẹ̀ra olúwa mi kójọ máa bá wa. alala iná ilala ọ̀kan ṣoṣo lẹ́lúwa òróró búkọ lọ́ba kan jàlá jàlá lu kò má sẹ́lómi ọ̀pá tó kọjá olúwa. ismail sayyid abidi to help for islam. Ah. ó ga ọ ismail yìí ti gbọdọ̀ wá ní. kó máa gbọ́dọ̀ bàjẹ́ fi mọ̀ sọ̀kan. kémi kémi ẹ fúrúrúrú. Ah, ẹ farabalẹ̀ kan wálé ẹ jọ àrí àkókò ìṣòfò ẹ jẹ́ kí everybody lọ jókòó everybody lọ jókòó ẹ jẹ́ kí gbogbo wa wà lórí ìjókòó padà ẹ jọ torí ọlọ́run ẹ jọ. o mọ tí ó jọ mí lójú ok tó jọ mí lójú ni pé ìgbà tí a ní Eastman National Anthem mo ti kọ́kọ́ gan pa o rò pé national anthem nàìjíríà ni. mo rò pé irú ti nàìjíríà ni. ẹ̀yà. ṣùgbọ́n nígbà tí wọ́n fi orin sí i tí wọ́n da ìlú bò. tán da lẹ̀. mo rò pé ọlọ́run má jẹ́ nǹkan pa. kò ní bàjẹ́. ọlọ́run má jẹ́ nlẹ̀ pa. la bá bẹ̀rẹ̀ jó yìí. bẹ́ẹ̀ni. àjò wà lùjẹ́ náà ni. ẹ jẹ́ ká wá fi hip hop kan ká já sí i kó tó di pé ètò mi. ní tasẹrẹ ní ráńpẹ́. bẹ́ẹ̀ni. dablis. That please. in the house. That please. That please in the house. Ẹ bá mi fún ní àtẹ̀wọ́ kóró wá. please. I'm living my life, say, the way I want. I say, I believe in God, òbí rere, that's why your days are blessed. Òbí rere sọ pé kórìí rẹ̀ tètè lànà dáadáa dandan ọba ìjòyè kábíyèsí kẹ̀dá tètè là kẹ má ṣẹ̀rù ẹgbẹ́ lónílé lálejò tẹ́wá kó orí yín tètè là nànánà long life and prosperity fún òbí rere alájà wa Àjàó. àṣeyí sẹ́mi oh. ọpẹ́ láyé rẹ̀ pẹ̀tẹ́ òbí rere long life and prosperity. Say a mi, say a mi. Ẹ̀mí yẹ, òbí rẹ̀ kú lè léyìí o. Àmínà tún lè léyìí o. Ọmọ alájà ibi lè léyìí o. Èyàn tàbísíkò lè léyìí o. Èyàn tí Mustai lè léyìí o. I wish you long life. I'm posted charity. ó pẹ́ lára o orí bá ti ṣe ó rànà pépà o ó ṣọdúnmọ́dún. ẹ má jẹ́ ó ọ̀nìdé. lélẹ́yìí o. Oya, I wish you long life and prosperity. Ó pẹ́ láyé o, ó sì bá ti ṣe o, kọ́rọ́nà gbẹ̀gbà o, ó ṣọdún ọdún. Torí ẹ má jẹ́ ọjà rọlẹ̀ rárá o, ẹ má jẹ́ tún pẹ̀lẹ́ wọn wí o, ẹ má jẹ́ ọjà rárá. ó yá. Mama ni màmá mi màmá ni Mama tí mo ní a ò ní máa sáré ọmọ dàda nàbí Muhammadu. ó yá kájọ mọ́lémọ́lé kájọ rí bá ti ṣe kájọ sọdún mọ́dún lè sí o kájọ kọ́lémọ́lé kájọ rí bá ti ṣe kájọ sọdún mọ́dún lè sí o ó yá ògógó lè lè yìí o bí máa lè léyìí o àwọn òṣèré lè léyìí o ẹgbẹ́ isma lè léyìí o oya mama mama blessing mama mama blessing no man dirty òbí rere lónìí kí gbogbo yìí o wọ́n sì kí gbogbo yìí lágbàá. La la la la, somewhere, le le le le le ní kí lẹ̀ṣẹ̀ mi yóò yóò yóò ìyá wa ti sọ pé kí lẹ̀ṣẹ̀ mi yóò sọ pé bá mi mo ṣẹ̀ o kí lẹ̀ṣẹ̀ mi yóò bá mi bá mi mo ṣẹ̀ o tóbi jẹ́ kú lẹ́ ń rọrò yóò kí lẹ̀ṣẹ̀ mi tóbi jẹ́ kúrú lẹ́ ń rọrò yóò kí lẹ̀ṣẹ̀ mi ẹni tẹ́ rò pé kò lè pàkọ́ kọ́lé aláìní onílẹ̀jẹ̀ ìyá nínú tù bóyá àmì náà má ní so má ní so oní oya happy birthday àmínà sọdúnmọ́dún. àmì rẹpẹtẹ mẹ́mẹ́mẹ́mẹ́ blessing yọ kẹ́kọ̀ọ́ gidigidi. salute on the place in the building. Sara, Sara, àwọn kan ti ń dídí àmì náà ti. wàláì wọ́n sì máa jó kódà wọ́n sì máa kọrin. bẹ́ẹ̀ni bọ̀tẹ̀ jẹ́ ká ṣe pápá kàkàṣe torí àwọn èrò ẹ mọ̀ ẹ pé lọ́rin àwọn olólùfẹ́ wa. láti jọ́ tí mo ti rán mo ní hip hop. bẹ́ẹ̀ni eléyìí lára ẹ balẹ̀ jù. Ah, ṣé kó wa parẹ́ ni gbogbo bó ṣe dúró látẹ̀kọ́ ojú báyìí. bẹ́ẹ̀ni fine boy ni. ọ̀rẹ́ ló tẹ̀lé kò fẹ́ dààmú ara ẹ̀. àtúnṣe báyìí. kò fẹ́ gun speaker ni. múdàdọ̀ èmi màmá kọ́ ọlọ́run mi ni bàbá kọ́ ọlọ́run ni. ọ̀gbọ́n tẹ́lẹ̀ òbí rere àmì iná tó wọ gbé ara bí o ọmọ ọlọ́jọ́ bí o bí o. ọ̀gá wa disco sálámì kú kalẹ̀ o ọ̀gá alájà wẹ̀rẹ̀ baba taisha baba khalid baba wa. òkàrò baba. ẹ̀ bàbá wa. aláṣẹ ẹlẹ́jọ́ pìjọ ẹkùn kálẹ̀ bàbá nítorí obìnrin ìránṣẹ́ wa bí. kò ní ìbàjẹ́ lọ́lọ́ ọlọ́run àṣùmáàdé. alájà bísíkẹ́ sáà láwọn ìṣòro tó ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń dé owó bàbá kálíìrì ṣe wọ́n tún rí de gẹ́gẹ́ bó ṣe máa ń dé. ọkà alájà wẹ̀rọ tó jẹ́ síbi yá àwẹ̀rọ tó sọjọ́ tó dùn sí ilẹ̀ kọ̀ọ̀kan tó dé. àfi ṣe sálámì ìwé wọ́wọ́ rẹ kò ní tán bàbá kálíìrì kẹ́yìn náà ṣoṣo fún ọmọ. àyànṣọ́ lálùlù àtàtà wọn sọ fún ẹ àwọn ọ̀gbọ́n tẹ́lẹ̀ kéré. ó jẹ́ picture ọ̀rọ̀ àti ìṣọ̀lẹ̀ rí kì í yẹ kú kalẹ̀ torí ọlọ́wọ́ ọba jẹ́ kí n rẹ́ni bọ́là kọ́ńtà ọ̀là mi lè yá níbo lówó ṣe kí n gbà bẹ́ẹ̀dọ̀ níbo ṣe kí n gbà bẹ́ẹ̀dọ̀ níbo lókìkí ṣe kí n gbà bẹ́ẹ̀dọ̀ lókìkí níbo ní ìṣèkí dẹ́ni ọbí ìṣọ̀lá bá ọ̀rẹ́ ní bọ́là nílẹ̀ ayé ìṣọ̀lá ọdún ọ̀là bẹ́ẹ̀ rí ẹ̀kọ́ lè yá. lọ̀gá ṣẹ́wó olóṣó lọ̀gá ṣẹ́wó olùṣọ́lá lọ̀gá o. olóṣó lọ̀gá ṣẹ́wó olóṣó lọ̀gá ṣẹ́wó. sáyẹ̀rì lọ̀gá kọ́mẹ́rì. olóṣó lọ̀gá ṣẹ́wó. abirú kọ̀pọ̀ lọ̀gá kọ́mẹ́rì. olóṣó lọ̀gá ṣẹ́wó olùṣọ́lá lọ̀gá olórí. olóṣó lọ̀gá ṣẹ́wó. aswak bàbá ti ṣọlá. olóṣó lọ̀gá ṣẹ́wó. aláṣẹ kọ́sùpàk àwọn olè. olóṣó lọ̀gá ṣẹ́wó. ọmọ yasùn tó gbẹ́dọ̀ jù mí. olóṣó lọ̀gá ṣẹ́wó. ọmọ yasùn dàgbà jìnnà kásmà. olóṣèlú àbáṣọ. àbáṣọ làwọn o. olóṣèlú àbáṣọ. lóye àbá láyé ọjọ́ kan àwọn iṣẹ́ kan ń bẹ́ táyọ̀ kí n fẹ́ kọ́ ọmọ wọn ṣe àkọ́kọ́ ní iṣẹ́ olórí ẹ̀kejì ní iṣẹ́ tíátà ẹ̀kẹta mà ní iṣẹ́ mọ́tò. adúpẹ́ ọlọ́run pé gbogbo ẹ̀ ti lówó àwọn olórí wọn ṣe ìrísí wọn lówó àwọn onítìátà wọn ṣe tíátà wọn lówó olùṣọ́wọ́ onímọ́tò lọ ṣiṣẹ́ mọ́tò lówó. àdúgbò ọlọ́run bó ṣe bá wa. ó fèrè sí i ó jọmọ fèrè lọ. ẹ jọ olóríire o mo fẹ́ soríire nínú ọdún ẹ̀jọ̀ ìnáwó sókè nínú ọdún tá a wà yìí ni o twenty fifteen tó ti ń lọ ìnáwó sókè ó yẹ ẹ̀tàkà òsì dànù ẹ̀tàkà òsì dànù ogun oṣó gbogbo ogun àjẹ́ gbogbo ẹ wá bọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ wípé congratulations mo rọ́dún ìmọ̀ mi. ó yá họ́ọ̀gì tó wà lẹ́gbẹ̀ẹ́ pé mo rọ́dún máa rọ́ mi. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. dáadáa kí n rí tó bá jẹ́ sí lẹ́gbẹ̀ẹ́ àgbà àjí àmọ́ o. tó wà lẹ́gbẹ̀ẹ́ láyà pé àjọṣe àjọṣe àjọṣe ó kàn dùn mí pé mi celebrant ni. o lè ra wọn mú o lò síbi tí máa ń fojú sí ló máa ń wò. ìṣòro mi kò sí nǹkan kan nígbà celebrant ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. níbo lèmi fẹ́ gbọ́ wọlé báyìí. gbẹ́wọ́ lógiri. afọjá hip hop láàrin ìṣẹ́jú kan péré. afọjá tó ń kọ hip hop bọ́ síbí. ṣebí ló kọlà. wàhálà ìkọ̀ kọlà. orí ẹ̀ dàrú. afọjá tó ń kọ hip hop. naso mo ní sára sáwọn ọmọ Kwara a ti bí àtúnlò suaga wàràkàsíkú la fi ń dára haúsá gan ló ń ta suya bèrè lọ́wọ́ àǹtí Rebeka ìlọrin láti ní làbáyíkà yọjú koriba sẹ́ńsà ti rà éèlì éèlì mà táyìnà mo bínú tán mo kó sí táyìnà àdónkìá kó kan mi gbọ́gbójú lẹ́lẹ́bọ̀ kò ràn mí o àlùkùránì ní ta wá naso ọ̀rẹ́ nà. naso. àfọ̀njá ni mo wà o àfọ̀njá ni mo wà o àfọ̀njá ni mo wà o àfọ̀njá ni mo wà bẹ́ẹ̀ wá ń dẹ́kun ìbá mi lé Àfọ̀njá ni mo wà o ẹ̀sìn mi dé Ìlọrin òwe ẹ̀sìn mi dé Ìlọrin òwà Ìlọrin Àfọ̀njá o ẹ̀sìn mi dé Ìlọrin kiri àlímì Àfọ̀njá ìlú Kùránì ìlú tó tóbi tí ò léegun ṣe bẹ́ẹ̀ sì ṣàlékún wa kíkọ́kọ́ lóru ibẹ̀ o Ìlọrin tó jìnnà sí iná tó jìnnà súnmọ́ súnmọ́ àlìjáná kókọ́ bá ti wà nílùú Ìlọrin. Ajia. A round of applause for him, please. Bayo Ajia. Oh God, ẹ gbọ́ mi ni Ọlọ́run èèyàn Kasmag náà ni. Orí bàbá wọ́n ń wò wá pé kí làwọn lè ṣe fún wa. Bàbá Kasmag. Just a minute. Wọ́n ń ronú tán lè ṣe fún wa, wọ́n ń wò pé àbí káwọn kọ́lé fún wa ni. Ẹ má kọ́lé fún wa. Ẹ má kọ́lé fún wa o. Bàbá òjò bo òjò máa wo dànù ni. Wọ́n ń wò pé àbí káwọn ra mọ́tò fún wa. Ẹ wo ẹ wo tó bá jẹ́ mọ́tò tí ò ń ṣerú bíi BRT tó bá jẹ́ eh? irú èwo mọ́tò. irú èwo. tí a bá rí highlander uh, two thousand and thirteen kọ. two thousand yẹn náà pọ̀. ó dà civic twenty fourteen. Eh, civic mm. àbí crv. Mm. Baba. ó dẹ̀ fún wa ń check check. how many million. irọ́ wọn kankan má díjú kan fún wa kọ́ open ẹ̀ ká dẹ̀ sign. àgbà báńkì ò ní jẹ́ ká wọlé o. a recognize percent wọn wọ́n wà bí. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ti ń ṣe wọ́n ti ń ṣe gudugudu méje. bàbá wa gidi ni kasmark bàbá àgbàlagbà ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. láti ìgbà tán wọlé bàbá wa kasmark májò bàjẹ́ ni wọ́n wọ́n dúró ti Aminatu Àjàó òbí kí ọjọ́ ìní kó lè ṣeé ṣe ní báyìí ní báyìí ní báyìí ẹ jẹ́ kí a pè Istijaba. Now. isti Istijaba. Àwọn tí wàá kí lọ, ọpẹ́, ọpẹ́ ńlá, ọpẹ́, ọpẹ́ la gbọ́dọ̀ o, ọpẹ́, ìdí ọpẹ́ ní pé. Ẹ̀rọ ní àbáta gàbí ra àtùpà. Lọ́jọ́ ọjọ́ bí. Ó dájú tán náà o. Débi pé. Àwọn ìlú náà fẹ́ dáhùn. Sẹ́ni tó ń jẹ́. Àtúndì mi sí ìjàmbá náà ni mi wá. tán ló. àfísìkò tó kárí ayé sálámì ọ̀gá náà ni kwara oníbàjẹ́lá ṣẹ́rọ́ àjọ ẹ̀ náà rẹ̀ àmì náà táwọn kọ́ńtàǹgì kún lè. àdúrà mi ló gba àwọn arábí ìpè gbogbo tí n bá ti dáwọ́lé. Goma Juna, Goma Juse. Our production, Miriari. Alájà mi náà tó yà àbúrò tàlàbí ní sílẹ̀. Wọ́n ti bẹ̀ níbẹ̀ kò ní kúrò láṣẹ lọ. Ìsì àfìsíkò ìyága. Ọlọ́run tó tí wọ́n pọ́n ẹ lé. Lórí gbogbo ẹni artist tẹ́ ẹ bá dáwọ́ lé. Àìní rí ibẹ̀ mọ́ láéláé kòtí ẹ̀ ní sẹ́lẹ̀ ẹ̀ la ṣe ọ lọ ó mọ̀ sí kásímà ẹ̀gbọ́sọ kásọ láyọ̀. aláàbá mi bàbá bàbá bàbá o gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ló dá òun kan ṣe ọlọ́run ní fún ilé láéláé òun kan mi. bàbá tó kọrin àwàyè fọ́ọ̀mù onímọ̀tò pẹ̀lú ọlọ́kadà físíkò owó ẹlẹ́pàá lọ́gbàrá àwọn ìdúró ẹ ò ní pààyàn mẹ́ ṣàbí ṣàbí ọṣẹ. ẹ̀dàdó ẹ̀dàdó ẹ̀dàdó ẹ̀dàdó bàbá láéláé wọn ò lè dá ẹ dú. ò lè dá ẹ dúró òtìdògbà láwọn mú òtìdògbà náà bí mú. ọ̀dọ̀ ti dògbà láwọn mú. wọn ò lè dá ẹ dúró. o ti tọ́wọ́ kálí ju ńlára bí. wọn ò lè dá ẹ dúró. ẹ máa ń tọ́jú jágàbá táyé lólu. wọn ò lè dá ẹ dúró. president ó ń yàbọ̀ pátápátá. wọn ò lè dá ẹ dúró. àfisígò ìwọ oníro nìbọn ní bàbá bí ó ṣe dára fún ẹni wọ́n bá ká olùkọ́rẹ́ mọ́ṣáláṣí àná one time gbogbo ọwọ́ àdúrà rẹ tí o tẹ̀ wọ́n ní kiri lè gbà lọ́wọ́ lọ́hùn tó dá àlàbí ẹ̀ náà rẹ̀ kábílù ó bọ̀ sí àlìyá òní ilé bàbá ọgbáyẹmí wọn ní tọ́jú àlàbí sóhun ló pèdè. ó kú ìkálẹ̀ yìí màmá ìyàlá àdùn ìgbẹ́sẹ̀ alájà àkúyí kálẹ̀ iṣẹ́ ìdá fátímọ̀. ọ̀yá happy birthday to you Amina òbí rere. happy birthday to you Amina òbí rere many happy returns for Amina òbí rere happy birthday to you Amina òbí rere many happy returns for Amina òbí rere. to you, I'm in a hobby. Many a pity ton, I'm in a hobby. Happy birthday to you, I'm in a hobby. Many a pity ton, I'm in a hobby. Alájà Amina ọ̀pẹ ló yẹ ọ́. Orí ọ̀fẹ́ ni kì í ṣe gbogbo ẹni tó dájọ́ wọ́n fẹ́ lẹ́yìn òfin dúpẹ́ fọlọ́hún ní àmínà àmínà òbí rere mo bá ẹ dúpẹ́ tẹ́mi ládẹ́ àmínà tú mi. àmì fọ́sà lámì kú kalẹ̀ níbẹ̀ yẹn sọkárí ayé sà lámì mi àfi sọ̀kò ní ìrẹ̀lẹ̀ láíláí bá ń tọ́jú káyọ̀dé dáadáa ìbànújẹ́ ní ikùn yìí lọ́la níṣẹ́lá lókè lókè lẹ́ o máa lọ àfisikò sálámì. nípa wọ́n ní fúnra rẹ̀ ní òtún fúnra rẹ̀ ní ni bóbìnrin bọ ṣòkòtò tó bá fojú kan owó fún rẹ̀ ní òtún ó rí bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀. ẹ̀mí yálà dùkẹ́ de o o alákọ̀ọ́lá orin. Ìyá alákọ̀ọ́lá ìyá alákọ̀ọ́lá orin o wa. Alákẹ́lá alákọ̀ọ́lá orin. Àsọpẹ́ fólúwa o. Àsọpẹ́ fólúwa. Àyìn Mùhàmmọ́ ọba. Àyìn Mùhàmmọ́ ọba. Alájà Àmìnà. Alájà Àmìnà. Dúpẹ́ fólúwa. Kò dúpẹ́ fólúwa mo yin mo mọ ọba. ẹ wá wàjí àti ń jó. ẹ wá wàjí àti ń jó. onípele wẹrẹ. onípele wẹrẹ. onílùmọ́gùn láyé. onílùmọ́gùn láyé. májí ògbérí ẹlẹ́rẹ́ bọ́. májí ògbérí ẹlẹ́rẹ́ bọ́ o wa. májí ògbérí ẹlẹ́rẹ́ bọ́. ọmọ yàrá dùkẹ́ wa ni. ọmọ yàrá dùkẹ́ wa. òní sèétì láyé. òní sèétì láyé. májí okó pa lọ bú ẹkún. májí okó pa lọ bú ẹkún o wa máa jí oko máa lọ wú ẹkọ. a sọ pé fólúwa o. a sọ pé fólúwa. káyìn Muhammad ọba. káyìn Muhammad ọba. ọmọlá lọ mí o. ọkọ ọmọlá lọ mí. àtàsàbí ọ̀kìn. àtàsàbí ọ̀kìn wa. ọmọ ìyá aládùnkẹ́ wa. ọmọ ìyá aládùnkẹ́. àwọn ń kéwú gbowó. àwọn ń kéwú gbowó. àwọn ń ṣàdúrà gbọrẹ. àwọn ń ṣàdúrà gbọrẹ. owó tíra owó tíra làwa ń kí wa owó ti dàda. Táyé ọlọ́sẹ̀ mi dé. Táyé ọlọ́sẹ̀ mi dé o wa. Táyé ọlọ́sẹ̀ mi dé. Nínú rẹ́kọ̀dù ká ṣe. Nínú rẹ́kọ̀dù wa tó ké. Táyé wà ń bẹ̀ gangan. Táyé wà ń bẹ̀. Gbogbo bínúbínú. Gbogbo bínúbínú. Inú ọlọ́sẹ̀ òṣèbí. Inú ọlọ́sẹ̀ òṣèbí wa. Inú ọlọ́sẹ̀ òṣèbí. Fátímọ̀ Sáyidá. Fatima Saida. mọ̀rọ̀ mọ́ lálọ́ mi o. mọ̀rọ̀ mọ́ lálọ́. àbíkẹ́ ọ̀kẹ́. ọlọ́fà lọ́la re. ọlọ́fà lọ́la re. àwọn àbíkẹ́ ọ̀kẹ́ wa. àwọn àbíkẹ́ ọ̀kẹ́ wa. ọlá àbí lọ́fà náà dà. àbí lọ́fà náà re. lọ́fà náà dà. àbí lọ́fà náà re. ìyẹ̀rú àbí lọ́fà náà dà. àbí lọ́fà náà re. ìyẹ̀rú àbí lọ́fà náà. àbí lọ́fà náà re. àbí lọ́fà náà. àbí lọ́fà ṣé ká fìdí ẹ̀ panu ṣé ká fìdí ẹ̀ panu. òní tí mo bá kọ tó bá yọmọ yíbò ó yẹ kó yá Hausa ni Yorùbá tó wà nílẹ̀ wẹ́ẹ́ ti mọ̀ bí dáadáa wọ́n ti mọ̀ pọ́ borí sáà ni àlàkẹ́ jábọ̀ jábọ̀ mo dá Tẹ́gbọ́dé tẹ́gbọ́dé àlà tẹ́gbọ́dé òǹdẹ̀kùnmí. Àlàkàwé mi àlàkàwé òǹdẹ̀kùnmí. Alábìyàbù alábìyàbù alábìyàbù alásìrìàbù dáadáa. Ẹ sábà máa látẹ̀wọ́lẹ̀ ẹ̀kan sí torí Ọlọ́run. Ìwọ tó o bá dàgbà tó o fẹ́ dàgbà tó o sẹ̀sìn máa ọ fẹ́ ọ fẹ́ dàgbà ọ fẹ́ máa relevant. oh god. Ah. ẹ jẹ́ bá mi fún màmá látẹ̀wọ́ torí oh ọ̀nà àtẹ̀wọ́ yóò tó. ẹ bá wa mú màmá ní àtẹ̀wọ́. eighty five years old. eighty five years on stage. Ah, ó dàbí àwọn àti kábíyèsí ìlú wa gan-an ni. wọ́n ju bàbá lọ. wọ́n tún ju kábíyèsí ìlú wa lọ. wọ́n ju aláàfin lọ. mo dáràn. Ah. ẹ wo bọ́n ṣe <laughs> tó fi. bàbá tó ń ó tún Kamilu tó bá wá pé eighty five years. báwo ni àbúrò bó ló ṣe rí. kọ́kọ́ sọ tiẹ̀ náà. no èmi èmi mọ èmi mọ mọ bí màá ṣe rí. báwo ló ṣe fẹ́ rí wàá dàbí òjò pagogo. Kamilu nínú wa àti sẹ́yẹ̀rì. bẹ́ẹ̀ni. ẹni tó bá kọ́ pé eighty five years. nínú wa òun ló máa kọ́kọ́ pé ojú mi lọ. báyìí ló kọ́kọ́ pé. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi sì máa wà báyìí. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi sì máa wà báyìí. bẹ́ẹ̀ni. bọ̀dí Kamilu bá ti máa wọ seventy five. Ọlọ́run. wọ́n mọ ní bàbá o bàbá o àwa láì. mi ní jèrè ẹ èmi á máa rìn bàbá o. kò ṣiṣẹ́ fún ẹ tẹ́lẹ̀ o lè jèrè ẹ. mi ṣe lè jèrè ẹ. mo ṣiṣẹ́ fún Usman. orí ẹ ò dáa ìtakùrẹ́ ò jèrè Buhari wọ́n ń di ẹ̀. kábílù kan bo. naam ẹ rí i pé a ti gbọ́ fújì. ṣé wàá rí i pé fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí. a dẹ̀ ti gbọ́ sẹ́ńwẹ́lẹ̀. a ti gbọ́. a ti gbọ́ fújì. أشوف براسي محمد الله هو هو حميدنا مرشدنا لله لله أشوف إبراهيم عبد الله ممدنا ممدنا مرشدنا لله أشوف إبراهيم عبد الله ممدنا مرشدنا Ibrahim. Ya Shehu Ibrahim Abdullahi. Aga Allah Allah ya Allah. Allah Allah ya Allah. Aga aji gani yumarora. Allah Allah ya Allah. Aga wa mawla lehu ya. Allah Allah ya Allah. Aga kasma goni baje. Allah Allah ya Allah. Aga alaji ya ji ya mi. Allah Allah ya Allah. Agolo

yíyọ ní ìbàyẹ àjíyàlẹ ẹwọ yẹn ọmọ wọn nílùú Ìlọrin tó ń pè lọ́bùnà ọlọ́kọ̀ọ́ lọ́bùnà ọlọ́kọ̀ọ́. ṣe mọ́. بجاه محمد كوني يا عارف يا شيخ برحمة قلبا يا فيسكو بوكي يا فيسكو هلا مدامونا كما وعلى مرور ندارو يا محمد على يدي على يدي sàdáàtì kò ní bàjẹ́ o. ẹ rọ̀gbù náà mo lọ ọlọ́ olólùfọ́lọ́ kúlù olólùfọ́lọ́ rọ̀gbù náà mo lọ kọ́lá rọ̀gbù náà mo lọ kọ́lá ọ̀làwàlà yàdé ọ̀làwàlà yàdé olóòkùnrin. recognize him, Mr. Sunday Olaniyi. Sunday Olaniyi. Mr. Wasiu Adedeji. Ní báyìí ẹ jẹ́ ká pe àbúrò wa kan láti wá gbọ́n pa Alhaja Aminat Obirere. Láti sọ. Kí Alhaja Kafayat. Bẹ́ẹ̀ni biography wọn. Alhaja Kafayat Ogunbiji. Tí Ogunbiji kò ní já sí ibi aburú. lágbára ọlọ ẹni tó bá dẹ̀ ka biography yẹn èkó ni. wàá máa mú lọ. mọ ó ń tẹ̀lé mi lọ èkó. lọ́nà o ọkùnrin ló fẹ́ ka. ọkùnrin ni. obìnrin ó ah sorry mò ń ṣeré ni. before I read I want to start by greeting everybody in the house by saying asalaamu alaikum rahmatulahi wa barakatu. I read. Ambassador Aminot Ajao, popularly known as Obirere, in honor of a groundbreaking musical, which enthralled Nigerians, irrespective of religion beliefs, has become an icon in the Nigerian music industry, making a native emirate proud of such an illustrious daughter. Ambassador Aminot Ajao Obirere is a native of Ilori, born in Ajama JP compound, Bakata area, Okebo, Ilori, Kwara State, to the family of the late Amadou Fai Ajao and Mrs. Wadiat Amokwe Ajao. The last child of the family, Ambassador Aminat Ajao, has financial challenges to the attainment of her educational career. After her first school leaving certificate, at Ijapo Primary School, Akure, Ondo State. She proceeded to Saint Dominic High School in Akure and graduated in 2003. She resorted to hawking cassava, place curry, kerosene, yams, and fish, and also catering service, and with proceeds for such activities. She was able to attend Muslim college to study Islamic affairs. Ambassador Aminat Ajao detected her talent by singing through Asalatu programs. Between the years 2008 and 2009, she planned and released a Cotton Razor album, Obirere, released by Ellen Shinla Jigutu World. And subsequent albums such as Ibigiga, Obirere Series 2, Oretutu, Ilu Oibo, True Afisco to Mustoi Fames, Oreti Okomo, and Eokomewa were released by Afisco Films and Records. She is the first female Islamic singer to win City People Award in 2013 and Award of Vision on Moral Instruction by Lagos State Government in 2014. Ambassador Aminot Ajao has traveled with a band to many African countries, while she has been to European and Asian countries like Germany, Switzerland, Paris, Holland, Malaysia, Japan, and South Korea. Round of applause for her, please. Married with Children, Ambassador Aminat Ajayo ambition is to promote Islam and humanity. I hereby put it to you that all, all to which Aminat Ajayo Obirere happy birthday by giving her a very big, dynamic, sensational, sensational round of applause. Ah, ọmọ ìgbé èbó. Ọlọ́run. Ṣé rí ah. ẹni tí ò bá mọ̀ kó lọ́ọ́ mọ̀? kólórin tó kọrin kó tó wọ̀lù. bẹ́ẹ̀ni. tó bá wọ̀lù tán kó tó dùn létí aráyé. kó tó dùn létí aráyé. tó bá tó wá dùn létí aráyé. kó tó gba yìí. kó tó gba promotion. débi téèyàn ó lọ ìlú òyìnbó. Ah. bẹ́ẹ̀ni kò rọrùn o. bẹ́ẹ̀ni. nígbà tí alájà ti wà lórí ìdúró ìyẹn ọlọ́jọ́ bí èmi. but mo fẹ́ kí wọ́n kọ́kọ́ bọ́ kó tó di pé wọ́n gé àkàrà yẹn. ah kò ní rọrùn o ẹ ṣe jẹ́ kí kọ́kọ́ gé tí wọ́n bá rẹ̀ tí wọ́n bá rẹ̀. kán wá bọ́. kí wọ́n kún. ẹgbẹ́ ìwo ló máa rọrùn. nínú kéèyàn bọ́. wọ́n ní káwọn bọ́. kẹ́ kọ́kọ́ bọ́ ni. ká sa àwọn. ẹ o kọ́kọ́ fi swagi sí. Oh tí wọ́n bá wá ti bọ́ tán eh. kí àrí àkókò fi ṣòfò tí àkókò bá gbà wá láyé mukaila ṣe ń padà bọ̀ bí. ṣé mukaila ṣe ń wẹlẹ. bẹ́ẹ̀ni ó ṣe ń padà bọ̀ but but ẹ jẹ́ kí ìyá wa kọ́kọ́ bọ́ náà ká wo wọ́n ní ẹni tí a torí ẹ̀ padì ẹ. ẹ ìtàn ló máa ń jẹ o. ìtàn ni ẹ jẹ́ kó jẹ ìtàn yẹn tó bá ti wá bọ́ tá a ti gé àkàrà òyìnbó yẹn kí èrè àsàlátù kí wọ́n máa múra. èmi máa dúpẹ́. ìgbà tá a ti lọ oyún mi sínú láti ń gbé wa kiri wọ́n ń gbé wa délé ọ̀tá wọ́n gbé wa délé ẹni tó fẹ́ ni nígbà tán bí mi sáyé tán mo rákòrò délé ọ̀tá omi ò mọ̀ ọlọ́run mo dúpẹ́ ò ń ṣọ́ mi láti gbà yẹn o títí dásìkò yìí ọlọ́run ṣe mo ní èmi máa dúpẹ́ èmi máa yẹn o. tẹ́ bá máa padà sílé ayọ̀ lẹ́ máa bálé mi ò máa tó gbé yín dìde o ìfẹ́ ọlọ́run lẹ́ni gbogbo yín pátápátá ni mo kí mo kí bá mi kasmark aláàjì túndé lẹ́pọ̀ táyọ̀ ọlọ́ṣẹ́ mo kí màmá mi àlùjọ fàríà ṣèyídà fatima àbíkẹ́ òkì mò ń kí ẹ màmá mi alájà tí àtúnmí àmọ̀ adé mọ̀ pé ogun mọ̀ ń kí ẹ màmá tó ṣọlọ́kọ̀ mi wá sáyé mo ní èmi máa dúpẹ́ èmi máa yàn ó àánú wà nílẹ̀ ayé mi èmi máa yàn ó. God. Ṣubúọlá ìyá aláyà ìyá alálùbáríkà mọ́ òkè ẹ. gbogbo ẹni pátápátá ni mo kí ẹ máa kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn o. àfìsíkò sẹ́lá mi mi ọkọ̀ àwẹ̀rò bàbá khalid mo recognize present ẹ o bàbá mi kasmag kasmag motors mọ́ òkè ẹ bàbá dùnú iná nìtọ́lọ́wọ́ ẹ lálẹ́ o rẹ̀ gan níyẹn. Haji Kasman olóore ni ikú wà nípa ẹ̀ fún mi. Ẹ̀gàn níyẹn. ọmọ ńlá ni ẹ́ onímọ̀sí lọ́la ọlọ́wọ́n bá ọ̀tún bá gbogbo lójú mọ́ kí ẹ. ọkọ̀ àwa ànáwó mọ́ kí ẹ o kásmag kásmag mọ́ kí ẹ bàbá mi dáadáa bàbá dùnú mọ́ kí ẹ bàbá lálùbáríkà alájà àmínà àmínà tún global àjàǹdùmúra lẹ̀ máa rọra kó má gbẹ́sẹ̀ lọ́kọ́ ọkọ ni. cosmac wo wọ́n ní onírọ́gùn wa kò bá onírọ́gùn wa.

báwo ni inú yín ṣe dùn lọ́jọ́ tòní mọ́mì ẹ Yorùbá báwo ni inú yín ṣe dùn tó lọ́jọ́ tòní. ẹ wo inú mi dùn gan-an mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí mo ṣe wo gbogbo èrò tí mò ń wọ̀ tó tí mo wo inú mi sáà ń dùn yìí. kò wá ní bàjẹ́ iṣu ọmọ ajiná fún yín jẹ lágbára lọ́wọ́ Ọlọ́run máa dàgbà máa dóògbé mi náà tó yín mo fẹ́ tún béèrè nǹkan kan ṣé ẹ fún wa lórin tí alájà kọ yẹn orin màmá mi àbí ẹ̀yin ò mórin wá mọ́ mi ní èmi ò mọ́ o àti màmá ò mórin wá kò ní bàjẹ́ òbí dáadáa ni wọ́n ó yẹ súnmọ́ bí àkàrà òyìnbó yẹn aláwo la máa pè fún yín tí a bá ti pé aláwo yẹn ẹ buwọ́lù yú tó parí torí ọlọ́run ọba ló tóbi jùlọ oúnjẹ ni a tó fọ̀rọ̀ lọ àwa pé aláwo kí àwọn ọmọ yín súnmọ́ yín. ẹ jọ̀ọ́ kó tó di pé àgbà alhaji abdulgani orísúnmádé kasmak dà kí wọ́n máa bọ̀ láti jọ gbé àkàrà òyìnbó yìí kí a ṣe kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ bàbá tó dáa ni. bàbá tó fẹ́ràn ọmọ alhaji túndé eléko. túndé eléko kí àwọn náà máa bọ̀ ní ọwọ́ wájú. túndé eléko. Hey! ẹ gbọ́wọ́ sí ẹ gbọ́wọ́ sí ẹ má ṣe mistake o. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ka láti orí a. l. l. amn halif lamn e eh, lam halif àbí lam. l. l. double l. ẹ. Eh, a. a. h ẹgbẹ́ tóbi ẹgbẹ́ tóbi ẹgbẹ́ tóbi bá mi fún wọn ní àtẹ́wọ́ kí ìyá khalidi bó ṣe ń bọ̀ níwájú yẹn ìyàwó àfisco ni. Oh yeah, I wish you long life. Obìnrin wípé alhamdulilayi amudalilayi alhamdulilayi ṣokoralilayi lọ́yìn ṣọkari tún. لا شدانك ولا غباريت إن هذا بلا شك ọmọ àjà ọmọ ènìyàn bá lè ronú méjìlẹ̀ dáadáa yóò mọ̀ wípé mẹ́ta bá ti sùn tó tún jí gbólóhùn ọpẹ́ ló yẹ kó jáde lẹ́nu wa torí ènìyàn lè sùn pẹ̀lú àlàáfíà lálẹ́ kójú òwúrọ̀ kó dá láàárẹ̀ kíákíá àìdẹ̀mọye èèyàn láyé ti fi ṣe experiment ó tún wá ń gbìyànjú kò ń lé ní improvement disappointment ò jẹ́ kó tún lè free in movement wọ̀lákànà tó mọ dance to enjoyment ẹni tọ́lọ̀ ń bá fọwọ́ ìnira ẹ̀gbá mú yóò sì má kábàámọ̀ pé kí lòun kan wáyé fún náà tún fi àkùà ẹni tó ti ríṣe rí tí oríṣe mọ́ o ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tẹ̀sí ń tiraka pé ọpẹ́ ló yẹ. àmì náà ọpẹ́ ọpẹ́ èmi dúpẹ́ fọlọ́run ṣé wọ́n dúpẹ́ ọba tó fún ẹ lọ́jọ́ òní rí àbí tí o bá fún ẹ rí jùlọ dáadáa àbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn lẹ́jọ́. àmì iná ọba tààlà ló kú sọ ẹ̀dẹ̀ ọ̀la àmì nọ́tù òde ọmọdé mi ìlàdé màmá wàl ọba tààlà ló kú sọ ẹ̀dẹ̀ ọ̀la àwọn alámúkálá kan wà ló lára òde wọn làkàkà láti wájú ọ̀la tó la láláì tẹ̀mọ́ kò rí ọlọ́la lójú ayé. ìdí eléyìí ni wọ́n ṣe wá dìde ogun àmì náà wọ́n ń ṣoògùn nítorí kọ́ọ̀rọ̀ rẹ̀ ń kú tán bá fi igun jó ogun tán sì tún làágùn ká má fọ̀rọ̀ gbogbo wọn lójú ọmọgún. àìmọ ènìyàn làábí sílẹ̀ ayé tó jẹ́ pé lọ́jọ́ tí ìwọ̀n bì ló padà síwájú lọ́wọ́ bá àwọn abàá dúpẹ́ fún Elédùmarè ọba tó mú ẹrọ jẹ́ ní Èdùmarè sátìrì àmọ̀nì ọba tó ṣe é lásìwájú kò ní bá abẹ́ jẹ́ ẹ láéláé òde láti kékeré láti mọ̀ wípé lórí ire nìyẹn. ire ló yàn látọ̀run ó dájú mọ̀mọ́ ṣúwọ́ ni ire ló yàn látọ̀run ó dájú mọ̀mọ́ ṣúwọ́ ni ìgbà tó fẹ́ làwọn ní kékeré ire ló pè lápapọ̀. bó o tún ṣe wá ń dàgbà gradually ire ire ló ń bá pàdé. ló fi jẹ́ pé láti kékeré láti mọ̀ wípé lórí ire nìyẹn. alákùnmọ́kádọ́rù wà á ná súnmú sábàbù. bọ́lá ń bá kọ́ kádàrá ènìyàn ni ó ṣe sábàbí rẹ̀ ọdẹ ló ṣe sábàbí tàbí péjọ síbí lọ́jọ́ ìní ọlọ́run má fa rẹ̀ ṣe kó má ṣe rí kó jìjì láàyè bí. àmínà ló ń sọjọ́ ìbí lónìí o tí gbogbo ayé péjú gbogbo ọ̀tọ̀kùlù pátápátá ló ń bẹ níbí olóòkọ lóòkọ àwọn onípò nípò olórí pípé aṣíwájú oríṣiríṣi èèyàn pátápátá dédé wọn ló ń bẹ níbí Aminatu mi Àjàó òde yadé mama awad ọmọdé mi ládé ó kú oríire òde bẹ́nìyàn bá dára púpọ̀ ayé àríwí àgbàgbà tó bá tóbu rẹ̀ wá èèyàn gan lógún ẹnì kan ṣe dáadáa títẹ̀wé tàgbà bá àti ṣe ẹsẹ̀bẹ̀ bá jẹun lọ. àwọn kan á tún máa pé bọ̀lọ̀ kí ló bá ká. alájà mi ná tù bá mi kàn bá kọrin lọ. àwọn tó ń bú ẹ yóò padà wá túbà. ẹnu ti gbín wọ́n fi borí ṣàtó fọ́ọ̀mù. wọ́n dẹ̀ sì máa fẹnu náà kó lẹ̀ wọ́n wá jẹ́ tù wọ́n sì máa wá bá ẹ nínú kásù rẹ fún rẹ́sìkì. àmínà tàbátí àdá alágbárodo fáwọn tó fẹ́ bá gidi lọ́rẹ́. àmínà ọ̀tá rẹ̀ ò ní kú ọ̀tá rẹ̀ ò ní rùn. wọ́n máa gbé yàrá wò wọ́n máa gbé yàrá wò rán ìdájà táwa táwọn fẹ́ tiẹ̀ happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Ìgbà ọdún ọdún kan ni o. Happy birthday to you. Bí o bá ṣe mí wá, tún ṣe mí ràn. Happy birthday to you. Màmá wa ló ná mi lọ́wọ́. Happy birthday to you. Alájà mi Fátímọ̀ Sẹ́yìdá. Happy birthday to you. Àmì náà, happy happy happy, happy birthday to you. Ọmọ náà tù happy happy happy happy birthday. Ó tún ti yá, ó sẹ́lẹ̀ ń kẹjọ rẹ̀ o. Ó sẹ́lẹ̀ o, oyin mama. Ó sẹ́lẹ̀ ń kẹjọ rẹ̀ o, oyin mama gbogbo ọsọlẹ kẹjọ rẹ o asalatu ọsọlẹ kẹjọ rẹ o eré bàdẹrẹ ọlọjọ ìbí ọsọlẹ kẹjọ rẹ o àrèmúmọdé bẹ máa bá ọkùnrin o ọsọlẹ kẹjọ rẹ o àdébálá dání jó tàwa ọsọlẹ kẹjọ rẹ o Ozalangadon ti dodo ah Ozalangadon oh, Kanama Ozalangadon na ilo ah Ozalangadon na oh, odomo. Àmì lọ́kọ́ lọ́rùn máa fi àtìlẹ̀ ní gbogbo ọkọ. Bámi tẹ́tù inspector Abiodun Askari Màmá náà alázàlá tí ó Ìsòfò Abíọ́dún. Ẹ mọ̀mọ́ kú àgbọ̀dì dé o. Tòdè ẹ kú àgbọ̀dì dé o dé. Àmì náà tún yà já o. Yá ànlá. Yá ànlá. Yá ànlá àfíìsìkò àlùjá lásàlá tùré ṣe ọ̀dà lọ. bẹ́ẹ̀ni kò rìn títí kí pàgbéyọ̀ ọ̀gá mi dáadáa. àfíìsìkò sàálà mi rẹpẹtẹ bí ọba ọkùnrin gbẹgbẹgbẹ bíi kádàrí mọ́ṣẹ́ bí olórí ìrìn ọkọ̀ àwẹ̀rọ̀ gbogbo iṣẹ́ tó bá gbé jáde ló ń tà warawara o àfisikó sàálà mi o àfisikó sàálà mi o. alájà yìí ṣàtúlẹ̀ nà mí lọ́wọ́lọ́wọ́ ọ́fíìsà Aisha àwọn èèyàn ní wúra ẹ̀rọ ní rere ní olórí rere ní. alága aláàtú rẹ̀ ṣe ń ṣe lọ́dà mọ́. àwọn èèyàn bá láyọ̀ ní mi ò lè kọrin títí kí n gbàgbé ọgbọ́n mi dáadáa. adébáyọ̀ mi yàn jíà kọ́rọ́dọ́bọ́tọ́ bí ọ̀ka ọkùnrin mọ̀gbẹ́mọ̀gbẹ́ bí káàdà ìmọ̀ṣẹ́ bí. adébáyọ̀ mi yàn jíà. legend. bàbá ló náwó alásà láti lọ́wọ́lọ́wọ́ o ẹ màmá ṣe ń wọ́n ní gbọ́ngbọ̀ngbọ̀n bí ọjọ́ kan rí kọ́rọ́pọ́tọ́ bí ọkà legend ọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ bí kádà ìmọ̀ṣẹ́ gírí. legend ló sọ̀rọ̀ kan sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ ó ní àfíìsíkò láti ó pójúlé ẹni rere ní í ṣe. aláṣẹ lead music láti pójúlé ẹni rere níṣe bàbá tó dára nílé tó dára níta ó dára nílé ó tún dára níta ó dùn mérelé àná láti lọ ó dùn mérelé àná láti lọ. ọkọ̀ àwẹ̀rẹ̀ lè ní tèmi ẹni rere mo bá rẹ dé ẹni rere mo bá rẹ dé. àwọn náà tù aláwùyàlà ọ̀lùkìyàmídìí yàrá mi ló lọ́bọ̀ ọlọ́run bá jẹ orógbó akóbá. àmìnà aláwùyàlá ọ̀rùn kìíyàwó ní yàrá mi ló lọ́bọ̀ ọlọ́run bá jẹ orógbó akóbá. ògùn kókùn kan ò lè lókè rẹ̀ ọ̀rùn kọ́rùn kan ò lè gbóyàgbó. ògùn ẹlẹ́dùn kan ló lájọ bá wọ́n kiri aláwọ̀ tó gbà ọdún tánú wọn gbà fún ọ. aláwọ̀ ni mo gbà fún ọ. tánú wọn gbà fún ọ. àmínà tánú wọn gbà fún ọ. aláwọ̀ ni mo wa àwálù ló ń jó. àwálù ló ń jó. amúrúkọ amúrú ló ń ṣeré nítorí àwálù ọmọ mi. bóyá nítorí ìyàwó àì ẹjẹ ń bárí fún àwa wàkọ́ lé wọ̀rọ̀ lẹ̀. ọlọ́sẹ̀ wọ̀ ní lọ́sẹ̀ wọ́n ṣàkóso wọ́n ṣàkó táyé wọ́n ṣàkóló dẹ́kọ̀ táyé. orí ìyá mi ò mi ò mi ò ẹlẹ́dàá mi ò mi ò mi ò ọmọ mi ò mi ò mi ò báwọn jẹ́ kọ́dá mi ò mi ò àwọn àgbàkọ́lé ọ̀rọ̀ alẹ́ wà lọ́wọ́ sẹ́wọ̀n ní mọ́tò wájọ́gọ́sọ wájọ́gọ́ táyé wọ́n ṣàkóso débà táyé. awalu ọmọ àmì nọtì ọmọ òde ọmọdé mi ládé awalu ojú àmì inú ilé ojú àmì inú ilé rírẹ. àlùjọ ẹlẹ́sà láti rè é ṣe é dẹ̀ àwọn àlùbọ̀ nara ó yẹ sí wa. abẹ́ òru nǹkan náà àtìgbà tó ti ń náwó níbí kò sẹ́ni tó ná mi ní dọ́là dọ́là dọ́là lọ́mọ mi ń ná ó tún ná pánstálì owó tó ga jù nínú ayé àlùjọ ẹlẹ́sà láti rè é sẹ́. Oh Suéltalo. ó dáná àwa ló sọ̀rọ̀ kan sí mi létí gẹ́lẹ́gẹ́lẹ́ ó ní kí n bó ṣe wọ́n máa fà sálátù ránṣẹ́ tó máa fà sálátù ránṣẹ́ ṣé wọ́n máa fà sálátù ránṣẹ́ ó ní sàó máa fà sálátù ránṣẹ́ àti bàtà òjò máa gbé òjò máa gbé òjò máa gbé mẹ́tì náà. Àlàáwálù àṣà láti níwà ṣe títí ayé rẹ̀ o.